الله الحمد لله رب العرش العظيم والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وصحبه إلى يوم يفترق فيه الناس إما نار وإما جحيم أما بعد اللهم إنا نسألك من رحمتك وفضلك آمين. فإنك رحيم ذو فضل على المؤمنين آمين. ونسألك الهدى والثبات لعبادك المؤمنين آمين. إنك الهادي إلى صراط المستقيم آمين. اللهم انفع بهذا الكلام آمين. واهد به الضالين آمين. وبصر به العميان آمين. وافتح به عقولا مغلقة آمين. ونور به قلوب المستمعين والمستمعات آمين. يا يا ذا الجلال والإكرام آمين. آمين. آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yin olùgbọ́ wa ní ìjòkó tó rí kọjá atop adánudúró níbi ìgbà tí à ń ṣàlàyé nípa àwọn nǹkan tó jẹ́ sí pé ẹnikẹ́ni tó bá fi tàwíìdù ẹ̀ tó bá fi rinlẹ̀ dáadáa tó ṣe ìgbọ́lọ́hún gbọ́ ìṣe ọlọ́run ọba lẹ́yọ̀kan tuntun tó bá fi rinlẹ̀ dáadáa àsọ fún wa wípé irú àwọn ẹni bẹ́ẹ̀ ọwọ́ wọn yóò tẹ oríire méjì tí aláwọn ọba tó mẹ́ńṣà nínú àyà tó parí àyà tawhid nínú àlàyé tá a ti síwájú kí láyà náà onáà ní kí ọlọ́run ọba sọ wípé. inna Allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin. verily Allah is the all provider owner of power the most strong. bẹ́ẹ̀ni ọlọ́run ọba sọ wípé tọba ti ṣe tawhid èmi gan tí mo ní kẹ ẹ ṣe tawhid kẹ ẹ ṣe tawhid fún yìí èmi ni mò ń jẹ́ báyìí méjèèjì tọ́lọ́wọ́n bá ròyìn fún nínú àyà yìí òun náà látọ̀ fún wa wípé ẹnikẹ́ni tó bá ti tàwọn ìdù ẹ̀ dáadáa tí ò mú nǹkan mímọ́ ọlọ́wọ́n ọba ọ̀wọ̀ rẹ̀ ti tẹ̀ kí ni nǹkan àkọ́kọ́ àrùrẹ́sìkò kẹsì òun náà ni àrùrẹ́sìkò kẹsì àrísìkì tó gbà tó gbà yìí ẹlẹ́ẹ̀kejì annajatu min kulli su'in wal òun náà ni pé ènìyàn tó bá ṣe tàwọn ìdù dáadáa orí rẹ̀ ó ti là ọwọ́ rẹ̀ ó ti là kódà gbogbo nǹkan rẹ̀ mí rẹ̀ ó ti wà nínú ààbò ọlọ́run ọba tó lágbára jù òun náà ni ọlọ́run ọba ń júwe nínú ayà yẹn pé rozak àti lóko wàtí martin bákan náà mo sọ fẹ́yìn olùgbọ́ wa nínú ọ̀rọ̀ tó rí kọjá wípé <clears throat> tẹ̀ bá rí ènìyàn kan tí ń fún ẹlẹgbẹ́ rẹ̀ ní nǹkan tó jásí pé gbogbo ẹ̀dẹ́ ènìyàn ló ní bùkátà sí nǹkan náà àwọn ọmọ dájú sáká wípé ẹni tí ń fún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ní nǹkan tó jásí pé gbogbo ènìyàn ló nílò ènìyàn ó ti ní tiẹ̀ tó ti tó ó lò lọ́jọ́ kan máa fún ẹnì kejì rẹ̀ nígbà tí tó tó ó lò tó ti lo tiẹ̀ tán èyí tó ṣẹ́kù lọ́jọ́ kan máa fún ẹnì kejì rẹ̀ àpèjúwe tí mo ń wá yìí mo ti fún alápèjúwe pé kò lè yé wa dáadáa tó bá rí ẹni tó ń bá ń fáwọn èèyàn lóúnjẹ gbé ẹgbà ẹgbà oúnjẹ yìí tó bá rí ẹni tó ń fáwọn èèyàn lówó ẹgbà owó yìí tọba lẹ́nìkan tọ́ra káàdì ẹnì kejì ẹ̀yẹ kan ọ̀mọ̀kú náà ti ní káàdì nínú tọba lẹ́nìkan tí ń fẹ́ nìkan lówó ọ̀mọ̀kú náà ti lówó kan lọ́wọ́ tẹ́lẹ̀ ni tọba lẹ́nìkan tí ń fẹ́ nìkan ló ń jẹ òun náà ti jẹun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀bá ní lágbájá ọkọ́lé fún tàmọ̀dù ẹlọ́mọ̀kú náà ti nílé lórí ni tó bẹ́ẹ̀ ni nígbà tó wá jẹ́ sí pé gbogbo ẹni tọ́ba ti ṣe tawhid dáadáa tó wọ́n ti ń lúwẹ̀ nínú búdò fọkànbalẹ̀ wọ́n dẹ̀ ti wà nínú ààbò tá a ké fún alẹ́ kan pé lórúkú wọ́tí màtí wọ́n ti wà nínú ààbò ọlọ́run ọba tó dájú sáká nígbà tó ti rí bẹ́ẹ̀ fún wọn àwọn náà wá di ẹni tí ń fọ́n ìfọkànbalẹ̀ ká fáwọn ẹ̀rẹ́ ènìyàn wọ́n di ẹni tí wọ́n ń mú àwọn ènìyàn kúrò níbi inú ìfòyà wọ́n ń pé kí ìbànújẹ́ kọ́mọ́ jẹ tọmọ ẹ̀dẹ́ ènìyàn ìyẹn bí wáyé kí gbogbo ẹnikẹ́ni tó bá ti tàwọn ṣèdí dáadáa ò lè rí àáfàá lọ́jẹ́ ni o kọjá àfáà ni ó jẹ́ mùsùlùmí ni tó bá ti ta ọ̀hìn ìdára ó lè ba níbi ẹni tí ó máa fán ìfòyà ìtí ó máa fán ìbànújẹ́ ká sọ́kàn àwọn ènìyàn kò ní máa fán sọ́kàn àwọn ènìyàn irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ ní tí ó máa dẹ́rù bá àwọn ènìyàn kò ní jẹ́ ní tí ó máa kópa yàbá àwọn ènìyàn ìyẹn ni pé tó bá ti rí àfáà yálà àfáà ẹ̀sìn ìsìláàmù ni o tàbí ẹni tí kò tiẹ̀ fà ṣùgbọ́n ó ṣe tàwíìdì dáadáa tó o bá ti rí tó bá ti lè ṣe tàwíìdì dáadáa ọ̀rọ̀ tí ó máa sọ jáde ọ̀rọ̀ fọkànbalẹ̀ ní ó máa sọ jáde ọ̀rọ̀ tí ó máa sọ jáde ọ̀rọ̀ tí ó máa mú ìfòyà ìpayà kúrò lọ́kàn àwọn ènìyàn ní ó gbé jáde ṣùgbọ́n tọ́ ti wá rí ẹlòmíì tí wọ́n ń ṣàfihàn sínú ẹ̀sìn Islam tàbí ń ṣàfihàn ara rẹ̀ sínú ẹ̀sìn mìíràn tí kì ṣe ẹ̀sìn Islam tí bá ti ń fọ́n ìfòyà káàkiri dájọ́ lé lórí tí bá ti ń fọ́n ìpayà káàkiri tí ń dẹ́rù bá àwọn ènìyàn tí ń kọ́ àwọn èèyàn sínú hílàhílo ẹ̀dájọ́ lórí ẹ̀gbẹ́rú ẹni bẹ́ẹ̀ kì ṣe onítàbí ìdùnnú àwọn èèyàn lọ́wọ́ pọ̀ jù náà tó ń ṣàfihàn ẹ̀sìn ẹ̀sìn Islam àtàwọn tó ń ṣàfihàn ara wọn sínú ẹ̀sìn mìíràn náà ìgbà míì wọ́n máa fọ́n ìfòyà káàkiri ẹ̀yin olùgbọ́ mi wọ́n máa dẹ́rù bà yín wọ́n máa dẹ́rù bà yín nígbà míì pẹ̀lú àlá lílà wọn ní tọ́ba ti lálàá nǹkan báyìí ṣẹlẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ wọn a máa dẹ́rù bà àwọn èèyàn pé òun lálàá yí pé òun bá obìnrin sùn pé wọ́n bá òun sùn lójú oorun tàbí obìnrin ọba lálàá pé wọ́n bó ọkọ ọ̀run lónìí láti fún ọ̀pọ̀lọpọ̀ ọrùn bẹ́ẹ̀ náà ni ọkùnrin tọba lóhùn lálàkùn báyàn sùn wọn á ní nǹkan tẹ́lẹ̀ sí nìyẹn òyìnlẹ hmm. yìí wọn fi máa dẹ́rù bà nígbà míì ìgbà míì wọn a máa sọ fún èèyàn lójú oorun bóyá àmọ́ gbọ́ lórí rédíò wọn ní tọba ti ń lálàpọ̀ jẹ nǹkan lójú oorun ayé ti ń sàfihàn hmm. ìdẹ́rùbà lásán iná ni o gbogbo ẹni tí bá ti ń dẹ́rùbà àwọn èèyàn pẹ̀lú àwọn nǹkan àwọn yìí hmm. ẹ máa dájọ́ fún igbó àfáà tó tẹ̀lé ànábì kan ni àfáà tó bá tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ní máa fán kò ní máa gbé ìfòyà kò ní máa dẹ́rùbà àwọn ènìyàn nígbà míì èyí tó ti ẹ̀ kọ́mọ̀n jù ó náà ni dẹ́rùbà àwọn èèyàn látara owó aláǹtakùn eléyìí tí wọ́n láǹfà àti mọ́sálásí hmm. lọ́mọ aláǹfà chọ́ọ̀ṣì wọ́n máa pariwo fáwọn èèyàn pé tó bá ti lálàá tó wàhálà ń takùn bá ti kọ́ ẹ lójú ó ti bọ́ sínú wàhálà nìyẹn o mm. tó bá ti di báyìí àwọn ayé ń sàṣẹ ọ nìyẹn o mm. ìdínà ti dé bọ́ nìyẹn tó bá ti ń lálà tó ṣe mm. òwò wàhálà ń takùn bá ti ń kọ́ ní ojú ẹjọ́ fún níta kékeré kan tó ṣẹlẹ̀ bá a sì máa ń ṣe ń ṣe ní àwọn èèyàn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nígbà tí wọ́n bá wá bá yín wípé òwò aláǹtakùn kọ́ kọ́ ẹ máa exam test tí mo máa ṣe fún wa màá mo ti máa fi nǹkan kan ṣe o ṣùgbọ́n tí ń gbọ́ lọ́dọ̀ àwọn àfáà tẹ́ ń dẹ́rù báyé náà jẹ́ kẹ́rù ọmọ àmà ní fún sáré báyìí ó ti sọ ọkà rẹ̀ máa pé tó ń ti bàjẹ́ tó ń bá ti rún wa. mo ní ẹni àkọ́kọ́ tá a lè kọ́kọ́ júwe fún ẹ tó wá bá mi yìí òun náà nàgbà Muhammad sallallahu alaihi wasallam èyí tí àyà rẹ̀ ń bọ̀ wà ní ìjókòó tòní tàbá àbí ìjókòó tọ̀la àwọn òun àti Abubakar Siddiq radiyallahu anhu níbi tí wọ́n sápá máa nígbà tí wọ́n ń lé wọn lọ láti ìlú Maka lọ sí ìlú Madina nígbà tí wọ́n fẹ́ jáde hadith ẹlẹ́sẹ̀ ńlẹ̀ nígbà tí wọ́n fẹ́ jáde ibi tí wọ́n wà aláǹtakùn ta òwú díbẹ̀ wọn ó sì jáde nínú kòtò náà ni nígbà tí wọ́n jáde sówó aláǹtakùn nìkan wọn kọ́lá yóò kọ́ wọn láṣọ yóò kọ́ wọn lára sọ̀tà lọ́wọ́ sórí rẹ̀ dùn ní ẹ̀ tó wà lórílẹ̀ ayé ànábìwá Muhammad ní ọba ikú wà láǹtakùn bá ní nǹkan kan tí ó ṣe lára fún yàrá ìdáni ọyẹ kó ṣe ní tí ọ̀dà fún ànábìwá Muhammad. bákan náà mo á sọ fún ẹni bẹ́ẹ̀ pé o wà láǹtakùn kọ ẹ lójú lóòótọ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní ó fọlọ́ ń búra mẹ́ta mẹ́wàá ó ní wà láà ó wà láǹtakùn kọ́ lójú ni ó ní ó wàá dìgbẹ́ lẹ́ẹ̀kẹta tọba mú wọ aláǹtakùn yẹn wá hàn mí báyìí ìgbà náà ni màá tó gbà yìí pé aláǹtakùn wọ aláǹtakùn kọ́ ẹ̀dọ́ ẹ jẹ́ mọ̀ wípé láti ìgbà náà kọ̀ wá má mọ́dẹ̀ ń rí kò lè sọ̀rọ̀ ah, ah, kọ̀kọ́ ẹ lójúmọ́ ni mo rò pé ó ti kọ́ tó rò pọ̀ kọ́ wọn wá wá wá wá wá wá kò rí mú wá ìyẹn fi wáyé pé owó aláǹtakùn ìwọ́n tó ń gbọ́ mi owó aláǹtakùn ọ̀kọ́ ẹ lójú ọkàn ẹ ló fi ń rò pé owó aláǹtakùn kọ́ ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ẹni tí máa kú wà láǹtakùn kọ́ lójú wà láǹtakùn kan lójú hmm. ẹni tó dẹ̀ kọ́ lójú kò mú wa kárí báyìí tá a bá rí àtọ̀ fún ọ pé kú wà láǹtakùn kọ́ nìyàn lójú hmm. kò bá ti ènìyàn jẹ́ ìyẹn gan yóò jẹ́ ká fọ ẹlẹ́kọ̀ọ́ yìí pé ọ̀bùn ní ẹni yẹn oṣù lè rẹ̀ dáadáa nìyẹn hmm. máa gbọ́nlé rẹ̀ dáadáa tó bá ń gbọ́nlé rẹ̀ dáadáa aláǹtakùn ní ta òwú síbẹ̀ èyí olùkọ́ mi arákùnrin lẹ́gbẹ́ mi ti mọ sọ fún yín síwájú wípé inú àpẹẹrẹ láti máa ma àwọn àfa aburú àwọn àfẹ́ ìpè àwọn àfẹ́ ìsù àwọn ọmọlẹ́yìn èṣù tí wọ́n dáṣọ ìdí àlùfáà bọ́ra òun náà nìkan máa dẹ́rù báwọn ènìyàn òun náà nìkan máa káwọn èèyàn sínú hílà hílò òun náà nìkan máa sọ pé ìyáálé ọ̀tún lájẹ ìyáálé òsì ní oṣó ìyáálé kíníkan kíníkan eléyìí kọjọ wá lójú títí àwọn gangan gangan fúnra wọn ẹ̀rù ń bà wọn àwọn gangan gangan gangan fúnra wọn tí wọ́n ń sọ fáwọn èèyàn yìí pé ẹ̀rù kìíní yìí ọmọ dẹ́rù báyìí tí wọ́n ń fọ́n ìfòyà káàkiri àwùjọ yìí àwọn gangan gangan wọ́n wà nínú ẹ̀rù jẹjẹ alukurani jẹ́rìí sí pé gbogbo àwọn àfẹ́sù àwọn yìí inú ìpayà ni wọ́n wà mm-hmm. kí lọ́ba tí ìpayà fi ń jẹ́ tiwọn èsù tí wọ́n ń sìn náà ní kó payà bá wọn sọ́dọ̀ tí wọ́n lè mọ̀ ọ́n àyà one seventy five ọlọ́wọ́n bá sọ wípé. إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين It is only Shaitan that suggests to you the fear of his supporters and friends, disbelievers, in the oneness of Allah and his messenger Muhammad صلى الله عليه وسلم. So fear them not but fear me if you are true believers. bẹ́ẹ̀ni Ọlọ́run ọba sọ yìí pé dájú sáká ìyẹn gangan ni ojúlówó èṣù innama dhalikum shaytan òun gangan lójúlówó èṣù ìtúláàlú òun nìyẹn yukhawwifu awliya'ahu èyí máa dẹ́rù gba àwọn àwọn ọ̀rẹ́ àwọn àwọn àfa àfẹ́ èṣù yẹn tọ́ba ti rí àfẹ́ èṣù ẹ lọ́ọ́ máa máa kí pé ẹni tẹ́rù ń báyìí ẹni tẹ́rù ń bà ní tó bá fẹ́ lọ sí bá Lagos lọ́wọ́ ni àbí Ọ̀ṣun lọ́wọ́ ni tó bá fẹ́ lọ láti Lagos sí Abẹ́òkúta tí èsè tí ó pa àti ìmúrasílẹ̀ àti yíyá ọ̀nà ò tí ó sì yọ kọjá bẹ́ẹ̀ kí ni ń dẹ́rù bà èsì rẹ̀ ń dẹ́rù bà tọ́ba àfa tawhid àwọn àfáà tí wọ́n tẹ̀lé ànábì lẹ́yìn sallallahu alaihi wasallam bí bá ń jẹun lọ́wọ́ bàtà bá ní kánò yá yókù ti yára nìyẹn ó ti máa ń jó òwe àdúrà sáfàrù tánàbí ti kọ́ wa àdúrà rẹ̀ tánàbí ti kọ́ wa sallallahu alaihi wasallam tọ́ba ti wúyọ́ bọ́nu mọ́tò ti hàn lọ ìwò nígbà ń yẹ ọ̀nà òwò nípa báyìí ọlọ́wọ́n bá sọ pé innama dhalikumu shaitan èṣù ni mo fẹ́ júwe fún yóò nìyẹn o yukhawwifu awliya'ahu ìmọ̀ ń dẹ́rù ba àwọn ọ̀rẹ́ ẹ̀ hmm. ìní pé àfẹ́ èṣù tí ń gbésù ti gbésù tó ti gbésù jẹ́ gbésù mọ́ yìí ẹ̀rọ ọmọ àbà yẹn yẹn ni wípé ọjọ́ tètè sá padà ìwọ àfẹ́ èṣù tó ń bọ̀ mi tòdí pé sá padà ẹ̀rù tí ń bọ̀ lónìí tó jẹ́ pé mẹ́ta ni ọjọ́ tó bá di lọ́la yóò di mẹ́rin tọ́jú lọ́tùnà yóò di márùn tọ́ba tún yóò di mẹ́fà tọ́ba yá gan ò tiẹ̀ ní lè ò ní lè ẹlòmíì tọ́ba fẹ́ tọ̀ lásán yóò kọ́ yẹ ìwé ìnà pé fẹ́ tọ̀ hmm. ẹ dákun ayé wa nìyẹn ẹranko lálàáfíà jù ọ lọ ẹranko èyí yẹn kankan fẹ́ tọ̀ bó fẹ́ jẹun àgàgà tó fẹ́ jẹun ìjàgbọ́n kò lè jẹun àbí kọ́kọ́kọ́ yẹ oúnjẹ wò náà nàám sọ nípa báyìí ọlọ́run ọba sọ pé yòókàwé fún àwòlẹ́hà ẹ máa ń dẹ́rù bá àwọn ẹni tẹ̀síìlú mi wá lórí ẹ̀ pé àwọn ẹni èṣù gangan tẹ́ńsì àfẹ́ èṣù wọ́n máa dẹ́rù bá àwọn ènìyàn ìyòháwò ifú àwòlè àhò yẹn ni pé àwọn ẹ̀rẹ̀ntẹ́ àwọn àfẹ́ èṣù àwọn àfá bìlísì jẹ́ ń fọ́n ìbẹ̀rù káàkiri àwùjọ ìtẹ́ máa ń dẹ́rù bá àwọn èèyàn yìí ọlọ́run bá jẹ́rìí pé àwọn gangan ni wọ́n máa ń dẹ́rù bá àwọn èèyàn ọlọ́run wá ní fàlà àtàkọ́ fún wọn ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn àwọn olóyìn èyí ni pé tí wọ́n ń tarọ́ yẹ ká bẹ̀rù ọlọ́run ọba èyí ni pé tá a bá ti bẹ̀rù ọlọ́run ọba gbàgbé pé ọ bẹ̀rù nǹkan mi tọ́ba lé nìyẹn ń bẹ̀rù nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ẹ sọ fún pé ó ti ju foundation tó yẹ kó fi nífọ̀kànbalẹ̀ ti jù kí ni foundation náà kó bẹ̀rù ọlọ́run ọba tọ́ba ti bẹ̀rù ọlọ́run ọba wàá lè fọkànbalẹ̀ kú láti máa bẹ̀rù nǹkan mi ọlọ́run ní nkúntùmọ̀mí آية من سورة سورة الأعراف آية 27 اللهم بارك فيك إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون بين اللهم بارك فيك إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون اللهم بارك فيك أول أولا أولا سي Verily, we made devils, protectors and helpers for those who believe not. ẹ̀rí nǹkan ọlọ́run ní ẹ ẹ lè gbádùn ayé ẹ̀yin àfẹ́ èso ẹ lè gbádùn ayé tí ń ti tán tí ń lè bàjẹ́ àyà tí ń ju ewu tí ń bàjẹ́ nìyẹn inna ja'alna ash-shayatina awliya'a lilladhina la yu'minun hmm. ọ̀rẹ́ kòríkòsùn ní èso ti bá yín wọ̀jà ẹ ti wọ̀ yá jẹ́ hmm. ẹ̀yin àti ọ̀pẹ̀tẹ̀ èso ti bàjẹ́. nígbà tí ti bàjẹ́ ẹni títí ẹ̀ bá ti bàjẹ́ tó ti lọ mú ẹnìkan lọ́rẹ̀ tí ẹ̀ náà ti kínú tí náà ti bàjẹ́ ọlọ́run ìnà jàánà tọ́lọ́n bá sọ pé jàánà ọ̀sẹ̀ tí ó pè jàánà mà hmm. mo méje hmm. mo ti ṣe pa hmm. mo ti ṣe palẹ̀ fún yín pé èso jẹ́ bá ní mo ti fi èso aládàáwò ẹti jẹ ẹti jẹ ẹti jẹ ń jẹ èso èso sì ní fi yín lọ́rùn lẹ́nu ìgbádùn ayé olùdẹ́ni kankan tó jẹ́ pé àfẹ́ èso ni kọ́ gbádùn ayé kù ẹni pé ìparí ayé ẹ̀rọ àdàràdà ni ó parí hmm. ọlọ́ la fi ń sọ fún ọdọ́ ǹgbọ́n mi kò tí ì bọ́ tètè tú bá hmm. ọ bí ọba yí ọ pé nọ́mbà tí wọ́n bá pè jáde wọ́n ga ìdí ẹ bó ti ju èso sílẹ̀ tó mú arahman tó bọ̀ lọ́wọ́ ọba tó wọnú ọkọ̀ ti arahman ó jára rẹ kú ní ọkọ̀ ti àṣẹ̀tàn ọ̀làní inna ja'alna shayatina awliya'a lilladhina la yu'minun bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ ọba ti ṣe àwọn èèyàn náà ẹ̀yin olùgbọ́ mi gẹ́gẹ́ bí mo ti wí fún yín ti wájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí pé inú àpẹẹrẹ tá a fi máa ma àwọn àfáà súnà tí wọ́n jẹ́ onítàwíhìd àwọn tí wọ́n jogún àwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba tààrọ̀ orí mo fi tààrà sí tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run ọba tààrà àkíkà ni òun náà ni táàfi máa mọ̀ òun ni pé táwọn èèyàn bá ń páyà wọ́n mọ̀ sọ pé má páyà táwọn èèyàn bá ń bẹ̀rù wọ́n mọ̀ sọ pé má bẹ̀rù tálẹ̀ ká bá ń jẹ́ pé hílà híló bá wọ́n fi ẹ̀fọ́ kàbálẹ̀ hmm. tílu ká bá ń dàrú tọ́ka wọn ọba ẹ̀ pé má fòyà wọ́n máa ń sọ fáwọn èèyàn báyìí nàám hmm. kí lọ́bàtà fi ń ṣe báyìí torí pé ìfọ̀kànbalẹ̀ ń bẹ lọ́dọ̀ tiwọn gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló bàtà àwọn àfin ìṣòfin ń fọ́n ìfọ̀yà káàkiri torí pé àyà wọn gangan fúnra wọn náà dékìní ọjà ọkàn wọn balẹ̀ afa tawhid tí wọ́n tẹ̀lé ìlànà ọlọ́run ọba tí wọ́n sì tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n sì tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa fọ́n ìfọ̀kànbalẹ̀ kan torí pé ọkàn tàwọn náà balẹ̀ wọ́n máa lé ìfòyà kú lọ́dọ̀ àwọn ènìyàn torí pé kò sí ìfòyà lọ́dọ̀ tiwọn náà mọ́tò wá jẹ́ sí pé gbogbo àwọn ànábì ọlọ́run àríhùn sọ́láàtù wàsàlám àwọn salam ọ̀gbẹ́ni tó ni wọ́n ti tàwíìdù dáadáa jù nígbà ni wọ́n ti tàwíìdù dáadáa jù ọwọ́ wọn tẹ ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ tọwọ́ wọn tẹ̀ ọ jẹ́ higher level ọ̀gá òkè téńté ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ lọ́dọ̀ wọn ìǹtí wọ́n sì ń pè níbẹ̀rù bó ti wulẹ̀ ma àyùbùkó tóbi ma ọ̀dọ́dọ̀ àwọn ànábì ọba hmm. òun lọ sọ wọn dẹni tó jẹ́ sí pé wọ́n tún wá di ẹni tí ń mú ìfòyà kúrò kódà ìfòyà kékeré ni ìfòyà nílẹ̀ ni nílá ni wọ́n jẹ́ ẹni tí ń mú kúrò fáwọn ènìyàn táwọn yàrá ti fòyà wọn àwọn ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù táwọn yàrá ti ń fíà ẹ̀ gbọ́dọ̀ fíà àwọn yìí wọ́n mú kúrò wọ́n máa ń sọ fáwọn ènìyàn wọn a sọ fẹ́ gbé wọn nígbà míì àwọn ànábì Ọlọ́run ọba wọn sọ fáwọn ẹgbẹ́ wọn tẹjá ànábì Ọlọ́run nígbà míì àwọn ànábì Ọlọ́run ọba wọn sọ fẹ́ tí ò tiẹ̀ já ànábì Ọlọ́run nígbà míì tó jẹ́ wàlíì àwọn wàlíyì náà tó ń wí fún wàlíyì náà gbogbo ń dáa wíyì àwọn rí náà lọ́wọ́ ọba ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò mẹ́ta péré nínú àwọn ànábì ọlọ́wọ́ ọba lẹ́yìn àgbà náà màá sì fi bíi wàlíyì kan màá fi ṣe ẹ̀rí fún wa tí hadith ẹ̀ fẹsẹ̀ rẹ̀ fún wa pé àwọn máa mú fún yakú fẹ́ẹ̀nìyàn ní ohun ìdẹ́rùbà àwọn ènìyàn má gbàgbé rẹ̀ lùgbọ́n mi alákùnrin pé mo sọ fún wa pé tó bá rẹni tí ń fọ́n ìfòyà káàkiri àwùjọ tí eléyìí àdánwò ọ̀sẹ̀lẹ̀ eléyìí àjálù ọ̀sẹ̀lẹ̀ eléyìí eh, tọ́ọ̀bá ṣe nǹkan báyìí òkú ńjọ́ méje eléyìí eh, eléyìí tọ́ọ̀bá ṣe báyìí eh, ìlú òní tóró ewé eléyìí tọ́ọ̀bá rẹ̀ tó jẹ́ sí pé ìfòyà ní ń fán káàkiri àwọn ènìyàn ẹlẹ́bẹ̀ ilé àfa ṣètọ́ nìyẹn tọ́ọ̀bá rà àfa tó jẹ́ sí pé ìfọ̀kànbalẹ̀ ní fán ká kódà àfa àti tọ́tẹ̀lé ànábì wa muhammadu àwọn tó ń ṣe tawhid nìyẹn náà ẹ jẹ́ ká wo àwọn ànábì mẹ́ta kábẹ̀ láti rí ànábì wa nígbà tí wa wọn náà máa olùgbọ́ àmì gbé ànábì ṣùáìb ànábì àgbà ni ànábì kí ni mo pè é àgbàlagbà torí pé àwọn wáyé sí pé àwọn ní a re mìíràn kí àgbàlagbà nínú tó rí akínkanjú ànábì ọlọ́run ọba kan táǹpé ní Musa àríṣọlá Musa gba ọgbẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba sí wọ́n jọ sàṣepọ̀ wọ́n fẹ́ yàwó lọ́dọ̀ wọn wọ́n sì tẹ̀lé wọn so lọ́fíjẹ́ pé àmọ́ pé sọ àyè gbogbo ànábì wọn ànábì àgbà ni torí pé tábà ní ànábì sọ àyè olópò nínú ilé rẹ̀ ní nínú tí ó kẹ́kọ̀ọ́ tó gbàmọ̀ tọgba ìtọ̀sọ́nà tọgba ìgbàgbọ́ lọ́dọ̀ rẹ̀ ní ànábì Mùsá wa ó ti tó wa láti lé bẹ̀rẹ̀ ànábì sọ̀rọ̀ ìgbòkè ànábì àgbà ni alayhi salatu wa salam nígbà tí anábì Musa alayhi salatu wa salam tó fìlì fòyà ó fìlì ẹ̀mọ́ pé ó ọwọ́ ń sá lọ hmm. ọlọ́run akádára pé yọ pàdé anábì Ṣuaibu alayhi salatu nígbà tó dá anábì Ṣuaibu ẹ̀ máa wò láti sọ pé àáfàá tawhid bẹ́ẹ̀ tí ń bẹ̀rù kí wọ́n bá wá bá ọ ọba rìmúfù bẹ̀rẹ̀ kú ni àáfàá burú àwọn àfẹ́ èṣù tẹrụ ọ̀bá bọ ọ̀gàn tó ọba lọ sọ́dọ̀ wọn wọ́n tún dẹ́rù bọ̀ ni hmm. tẹ́rù bá ń bọ̀ tó wọn tún fi kún ìkànnì àwọn ọmọ ìyá kan ti ń pàtà ó ní nígbà ń eh, àfáà kan ó olótó wá fi kún mọ́ nígbé ọmọ rẹ̀ àti àwọ̀ rẹ̀ gbogbo wọn náà ṣe kíni wọ́n kù ah, ah. wọ́n kù sẹ́ẹ̀rì àfa àwọn àfa àṣẹ ìtọ́ nìyẹn hmm. naam anábì sọ ayé bàálẹ̀ sọ àti wọn sẹ̀rẹ̀ nígbà tó fi ìgbà anábì Musa tí anábì Musa fi lìgbà anábì Musa anábì sọ ayé wọn sọ fún pé nígbà yẹn pé ó ń tàwọn èèdù làwọn wọn rà sọ fún pé kò sí fòyà lọ́wọ́ sọ́tò lè kọ́sùn sáyà twenty five ọlọ́run bá sọ pé. falamma ja'ahu wa qassa alayhi al-qasasa qala la taqaf najawta So when he came to him and narrated the story, he said, Fear you not, you have escaped from the people who are polluted, disbelievers, and wrongdoers. bẹ́ẹ̀ni anabi musa alayhi salatu wa salam falamma ja'ahu nígbà tó dé bá anabi wa sàáyé lẹ́yìn tí ń fi ọkọ̀sọ̀ àlehi ọkọ̀sọ̀ ó lè pa òfin sítórì pé a ah, bí mo ti ń sábọ̀ nìyí wọ́n lé mi ni o wọ́n lẹ́yìn fẹ́ pa mi o. kọ́lá látàkà arábì musa arábì sọ̀háìbù ló di ẹ̀sọ́ pé látàkà má bì má fẹ́ má fíánọ̀t ọ̀gbọ́dọ̀ bẹ̀rù látàkà má ṣe bẹ̀rù má ṣe bẹ̀rù látọ̀ ọ̀gbọ́dọ̀ bẹ̀rù kọ́lá látàkà ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwọn ẹni tó bá ti gbé tawhid lọ́wọ́ ọgbọ́dọ̀ ju àwọn ànájọ lọ́nà tó máa sọ mm. bẹ́ẹ̀ kan bá gbé bẹ̀rù wà bọ́ sọ fún pé la takhaf má bẹ̀rù ṣùgbọ́n tó bá sọ fún pé má bẹ̀rù tán kí tawhid fún tó bá ti lè ti tawhid dáadáa má bẹ̀rù tó wí ní ọ̀sẹ̀ mọ́ra mm. nígbà tí anabi musa alayhi salatu wa salam tó fi tawhid rinlẹ̀ tó fi tawhid mọ́lá lọ́kan ṣoṣo tó fi rinlẹ̀ dáadáa tí anabi sọ̀rọ̀ náà tó jẹ́ olùfẹ́ olùsí ọlọ́wọ́n ọba lẹ́yọ kan tí wọ́n wí pàdé ara wọn anabi musa anabi sọ̀rọ̀ sọ fún musa pé ọ gbọ́dọ̀ bẹ̀rù bẹ́ẹ̀ náà ni musa náà sì bẹ̀rù wọn ó tún wá ní nàjáwó tàmínà kọ́wọ́ mi rọ̀ ọ́tì bí wọ́n bá ń fẹ́ látẹ́gùn pàǹfẹ́ mu ọ̀ ń wò lélẹ̀ ọba bí wọ́n bá ń rọ̀ lómi láti sánmà ń wò lé bá ọ bí wọ́n bá sì ń hu láti inú ilẹ̀ awọ ọ̀hún ò lè tẹ̀ ọ́ mọ́ tó wọ́n ànábì Musa fọkànbalẹ̀ bẹ́ẹ̀ sì láti jọ́ tí ànábì Ṣuaibu ti wí bólèmí fún ànábì Musa alayhi salatu wa salam àgbọ́rí àríkàrí pé ọwọ́ àwọn amúnimọ́dà ọwọ́ wọn tẹ̀ kọjá o ó làwọn ò tẹ̀ gbóhùn ẹ̀ rárá tó ìyẹn fi wáyé pé tíyàn bá ti ṣe tán hídùú dáadáa ọkàn rẹ ọbalẹ̀ ìwọ gan ó tún wáá jẹ́ ní ti ń fán ìfọkànbalẹ̀ káàkiri gẹ́gẹ́ bí anábì Ṣuaibu mo ti fán ìfọkànbalẹ̀ ká tó fún ànábì fún Musa tó fún ní fọkànbalẹ̀ ayé àwọn mọ̀sítẹ́mà ẹ̀yìn olùgbọ́ mi arákùnrin àpẹẹrẹ láti máa ma àwọn àfa aburú wọn náà ni pé wọ́n máa ń fọ́n ìfòyà wọ́n sì máa ń fọ́n ìpayà káàkiri lọ́dọ̀ àwọn ènìyàn àpẹẹrẹ láti máa ma àwọn àfa tí wọ́n jẹ́ àfa tí wọ́n ṣètò hate dáadáa lójú àti bó ti ni wípé wọ́n máa ń mú ìfòyà kó fáwọn ènìyàn wọ́n sì máa ń fi ìfọ̀kànbalẹ̀ rọ́pò àti inú òṣèṣì wọn wọn ò ní pa àwọn làwọn lágbára rẹ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ tí wọ́n ní yẹn ẹ̀rọ jẹ́ kí wọ́n lè máa sọ pé látàkà ọ̀gbọ́dọ̀ pẹ̀lú tí wọ́n bá ti ṣe nǹkan ẹ̀kọ́ sí i. bẹ́ẹ̀ni anabi wa musa alayisalaam sọ sara ẹni tí wọ́n bá mú tí wọ́n sọ fún bí kọ́ má bẹ̀rù lẹ́ẹ̀kan ni òun náà má dé ti ń sọ fáwọn èèyàn tọ́pọ̀ ìgbé má bẹ̀rù má torí pé wọ́n ṣe tírénì fún àti bẹ́ẹ̀ lọ́jọ́ máa fá àlàáfíà káàkiri ni máa mú ìfòyà kó fáwọn ènìyàn ni mọ́jọ́rú bá àwọn èèyàn tẹ́lú bá ń bá àwọn èèyàn sọ fún pé kán fọkàn bá àlẹ́ mi mọ́tò àrí sọ́ra tó ọ̀sẹ̀ náà òun náà máa sọ fáwọn ènìyàn kódà ẹnìkan kó ń sọ fún tiẹ̀ àwọn ẹgbẹgbẹ̀rún ènìyàn tí wọ́n fẹ́ máa bẹ̀rù àlẹ́ mi mọ́tò àrí sọ́ra àyà sixty one àti sixty two ọlọ́run bá sọ pé. falamma tara al-jam'ani qala ashabu musa inna and when the two hosts saw each other the companions of musa said we are sure to be overtaken. ẹ̀rí àwọn méjì pàdé níbi tí ogun ti kọjá ogun ti kọjá ogun bẹ̀yẹn. Hmm àwọn àwọn tó jẹ́ mọ́lẹ́yìn ànábì Musa alayhi salatu wassalam wọn ò tó nǹkan wọn ò sì ní nǹkan ìjà lọ́wọ́ wọ́n rí àwọn ọmọ ẹlẹ́yìn farao àwọn ọmọ ogun farao àti nǹkan ìjà àti sísì gbọ̀nlẹ̀ àti kójú lè kókó pẹ́ tó ti mọ pàrágà ń bẹ́nu wọn tó ti fagbó bẹ́nu wọn pé a pa Musa nípa pupa lélẹ̀ mi ah, ah, ah, Musa àtàwọn èèyàn rẹ̀ àwọn èèyàn tó tẹ̀lé ànábì Musa lẹ́yìn wọn sọ pé ìwọ Musa iná lamudrakun hmm. ọwọ́ ti bà wá lónìí ìpakúpa ni wọ́n pa wá hmm. Hmm. ẹ̀rí gbogbo wọn ẹ̀rù ti bà wọ́n ẹ̀rù bà wọ́n wọ́n sọ bá wọn kí ni Musa sọ. qala kalla inna ma'iya rabbi sayahdin. no verily with me is my Lord he will guide me. no no la fẹ́ kọ́ ọ mọ̀ ìwọ náà máa pé no ah, máa pé no tó o bá ń gbọ́ mi tó o bá ń kún tàwọn ṣe dùn náà tẹ́lẹ̀ ká bá ní tiẹ́ ti bàjẹ́ sọ pé no kì í tèmi ìwọ ni. ó rí nítorí tẹ́lẹ̀ ń bíbáyìí kálà àtànàbí Mùsá wí máa wí fáwọn èèyàn tó bá lérí sí ọ tí o bá ti ṣe tàwíìdù rẹ dáadáa fún àtànàbí Mùsá tó lo kálà no ọ̀bọ̀dọ̀ rí bẹ́ẹ̀ níjọ́ náà wọ́n ní àwọn Yorùbá máa ń pè ẹni tó bá fẹ́ Yorùbá mi nǹkan léwu léwu tọ̀ kálà nìyẹn àtànàbí Mùsá ní kálà kì í sà wa ẹ fọkànbalẹ̀ ẹ wá wò ó iná làmúdúrà kúnà yẹn pé ọwọ́ ti bà wá àtàwọn yẹn gan náà lọ́wọ́ bà padà báwọn kọ́lá balẹ̀ mẹ́zàn ní scale náà fi wọn nǹkan lọ́ba yí padà hmm. ẹni pé apàdé ọ̀rẹ́ dà hmm. aṣọ orí dìdì aṣọ ìdídórí báwọn kọ́lá balẹ̀ mẹ́zàn tí lọ́fà tí òṣùwọ̀n fi yí padà pẹ̀lú tàwíìdì tí a ní ìwọ̀n sá tó ṣe dáadáa hmm. nípa báyìí ní ìgbọ́n mi alákùnrin àpọ̀lẹ dáàfin máa ma àlùfáà ṣètọ́n òun náà ní wípé wọ́n mọ̀ tẹ́rù báyìí wọ́n máa dáyà jáwọn ènìyàn wọ́n máa kọ́ àwọn èèyàn sínú ìpayà wọn ò fẹ́ káwọn èèyàn sún gbádùn mọ́ hmm. bọ́ ń jẹ wọn fẹ́ kó ń jẹ́ sọ̀kalẹ̀ síkùn ẹ̀ dáadáa hmm tọ́ ọba sùn kò sùn dáadáa bọ̀ bá ń lọ bí iṣẹ́ wọ́n fẹ́ kọ́ máa wò hòhòhò ẹlòmíì tó bá jókòó lọ́fíìsì ẹ̀ báyìí bí ṣe ń wò kìnìún ọmọ wo lẹ̀ ọkàn ni ó balẹ̀ mm. bó bá bọ́ ọ́nà mọ́tò báyìí ó ti máa fi àgbè ìjókòó tó ń wá sí kankan ti wà ń bẹ́ẹ̀ ni mm. àwọn àfáà ẹ̀rí àwọn àfáà ti ń tẹ̀lé ànẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa sọ fáwọn èèyàn pé fọkànbalẹ̀ kò sí fòyà kò sí fòyà nípa báyìí eléyìí ni àwọn ànẹ́bì méjì tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ wà á gbọ́ pa bá ń bá rí ọ̀gá àwọn àlejò ọlọ́wọ́ wa títí di àlejò Muhammad náà màá wá fi àwọn àwọn wàlíì táàdì ti rẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ màá tún ti tẹ̀lé lẹ́yìn táàfin máa mọ̀ yí pé ẹnbá ti jẹ́ ahlu máa fún àlàáfíà káàkiri máa fún káàkiri ẹ̀dùn wájú ẹsẹ̀ pé ẹni tí kò ṣe tàwíìdì dáadáa ni yọ máa fún ìfòyà káàkiri ayé ni àdúgbò ẹ̀fọ́n náà ọba kọ́nà ọba kan sọ àjọ ọjọ́ mẹ́jọ lọ wọ́n ti sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum salaam wa